ìjọba fi páńpẹ́ òfin gbé máníjà báǹkì àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ tó ń fọ̀nà jìbìtì kówó sínú ẹ̀rọ atm àjọ tó ń gbógun tiwà ìbàjẹ́ àtàwọn ẹ̀sùn míì tó jẹ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà icpc ti fòfin gbé máníjà iléèfowópamọ́ kan nílùú òṣogbo nípínlẹ̀ ọ̀ṣun látàrí ìwà ìkà tó ń fi ipò ẹ̀hù sáwọn aráàlú àti bí kò ṣe tẹ̀lé òfin báǹkì àpapọ̀ ilẹ̀ wa ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó kun àwọn owó náírà tuntun sínú láìlọ́ọ̀nù fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ́yìn tó wé e pẹ̀lú okùn gẹ́gẹ́ bí bọ́ńdù owó ṣe máa ń wà tán ló kó sínú ẹ̀rọ tó máa ń pọ owó jáde ATM èyí sì jẹ́ kó ṣòro fún ẹ̀rọ ATM ọ̀hún láti pọ owó yìí jáde fáwọn èèyàn nítorí bó ti ṣe fi okùn dé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí tí wọ́n kéde ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter wọn wọ́n ní lódidi lódidi tí owó náírà tuntun ọ̀hún wà ní ọ̀gá báǹkì ọ̀hún tún dì í sínú ẹ̀rọ atm bó ṣe dì í yìí kò jẹ́ kí owó náà jáde síta nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ pé àwọn ikọ̀ iléeṣẹ́ ICPC ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ya wọ ilé ìfowópamọ́ FCMB kan nílùú ọ̀hún níbi tí wọ́n ti ń kówó sínú ẹ̀rọ ATM láì já gbogbo láìlọ́nù tí wọ́n fi di owó náà kúrò èyí tó sì ń ṣokùnfà bí owó kò ṣe rí bí jáde àwọn òṣìṣẹ́ ICPC yìí wá pàṣẹ pé kí wọ́n já okùn tẹ́rẹ́ tí wọ́n fi di owó ọ̀hún ní bọ́ndùbọ́ndù àti láìlọ́ọ̀nù tí wọ́n wé mọ́ ọ lára kí wọ́n sì tó bó ṣe yẹ kó wà sínú ẹ̀rọ apọwójáde ọ̀hún sí ìyàlẹ́nu àwọn àjọ yìí nígbà tí wọ́n tún padà lọ síbẹ̀ lọ́jọ́ kejì láti lọ wò ó bóyá àyípadà ti wà wọ́n rí i pé wọ́n sì kó àwọn owó bọ́ndù tí wọn kò tí ì já àti láìlọ́ọ̀nù ara ẹ̀ sínú ẹ̀rọ ATM kan níbẹ̀ ìwọ̀nba èyí tó ń ṣiṣẹ́ làwọn ogunlọ́gọ̀ èrò tí wọ́n tò lọ rẹ̀rẹ̀ láti gbowó sì ń bájà lójú ẹsẹ̀ ni wọ́n gbé mánéjà báǹkì ọ̀hún lọ sí olú iléeṣẹ́ wọn nípínlẹ̀ ọ̀hún fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ́ ò bá gbàgbé láti ìgbà tí olórí báǹkì àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele ti pàṣẹ fáwọn ilé ìfowópamọ́ gbogbo lórílẹ̀‐èdè yìí láti máa san owó náírà tuntun fáwọn aráàlú ló ti kéde pé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn àjọ tó ń gbógun tiwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn EFCC àti ICPC àtàwọn iléeṣẹ́ míì tọ́rọ̀ kàn láti lè rí i dájú pé òfin táwọn ṣe múlẹ̀ àwọn sì máa fòpin sí ṣíṣe owó náírà mọ̀kùmọ̀kù. Monísọ́lá Saka ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́